والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الحادي والتسعين بعد المئتين وللبيهقي عن ابن عباس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا دعاء ندعو به في القنوت من صلاة الصبح وفي سنده ضعف وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا سجد أحدكم فلا يبرك كما يبرك البعير وليضع يديه قبل ركبتيه أخرجه الثلاثة وهو, وهو أقوى من حديث وائل بن حجر رأيت النبي صلى الله عليه وسلم إذا سجد وضع ركبتيه قبل يديه أخرجه الأربع فإن للأول شاهدا من حديث ابن عمر رضي الله تعالى عنهما صححه ابن خزيمة وذكره البخاري معلقا موقوفا الحمد لله هذه ẹbí àwọn àdìsí tó síwájú náà ni olùmọ́wá alḥafiz ibn hajar rahmatulahi alayhi wọ́n tún mú àwọn àdìsí wá fún wa náà àdìsí tí wọ́n ní í ṣe pẹ̀lú àlàyé nípa báwo láti ṣe máa kírun nítorí pé gbígbọ́ nípa ọ̀nà tá a máa gbà kírun ó ṣàgbà kíkírun gan fúnra rẹ̀ nítorí pé ẹni tí kò bá mà nípa ọ̀nà tá a mà gbà kírun tó bá kàn kírun yóò kàn dàbí ẹni gbára lulẹ̀ lásán kò ní nítumà kò sì ní ní ládàá nítorí pé ẹ̀sìn tiwa ẹ̀sìn Islam tó pàtàkì nínú ẹ̀ òun náà máa ṣẹ̀sìn ní ìbámu pẹ̀lú bọ́lá ọba ti ṣe fi pa wá láṣẹ pẹ̀lú wíwo àwòkọ́ṣe anabi wa muhammad sallallahu alayhi wa sallam ló fà á làwọn ẹ̀rí fi wá lóríṣiríṣi nípa bó ti ṣe jẹ́ ara yẹn ká máa wà àwòkọ́ṣe anabi sallallahu alayhi wa sallam laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára òjíṣẹ́ ọlọ́run. النبي محمد صلى الله عليه وآله وسلم bákan náà nípa tó jẹ márùn àti rí àdéhìí eléyìí tí tó jẹ mímà tó ní kálukú wa ìpè sọlú kama ra'aytumuni usalli ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sèrè pé mò ń kírun. ìgbà wá wá láti ọ̀dọ̀ abdullahi bin abbas. رضي الله عنهما وإن كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا دعاء ندعو به في القنوت من صلاة الصبح ولا النبي صلى الله عليه وسلم وجاني تسكي وما قوى ولا دعاء وما قوى ولا دعاء كان إليه تاوما في بلون nínú kùnàtù salatu subh ṣùgbọ́n wọ́n fi sanadihi da'f ẹni tó lẹ̀ kán bẹ nínú àwọn ẹni tó gba ẹgbàá wáyé wá ọ wá sọ ọ̀nà tí ẹgbàá wáyé gbà wá di èyí tó lẹ̀. ومعلوم أن ضعف سند الحديث مانع من صحة الاحتجاج بمحتوى ìpè nígbà tí ọ̀nà tí àdéhìí gbà wá tó bá lẹ lílẹ tó lẹ yẹn a máa ṣàkóbá fún àti lè fi ń tádéhìí yẹn kó sínú fi ṣẹ̀rí ọ̀rọ̀ torí ẹ̀ àmọ́ kó àdéhìí kan náà wá báyìí ṣùgbọ́n tó kó sínú ńkọ́ ọ̀nà tó gbà wá lẹ ọ̀nà tó gbà wá ọ̀lẹ́ wa in kana laysa yalzamu min da'fi sanadi da'fu al-matn wal-'aksu kadhalik la yalzamu min da'fi al-matni da'fu sanad tí ọ̀nà ọ̀nà táde sì gbà wá lílẹ̀ rẹ̀ kò pé kí n táde sì kó sínú náà jẹ́ ń tọ́lẹ̀. bẹ́ẹ̀ náà ni àtòjíjẹ́ rẹ̀ ọ̀rọ̀ tí àdìsí gbà wá lẹ kò pé kọ́nà tó gbà wá ń kọ́ kọlẹ̀ tọ́ba ní lẹ́yìn àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ní ọmọ ayé torí pé ọ̀nà míì tún lẹ́yìn nínú èèyàn máa ń so nǹkan tá a fẹ́ fà yọ nínú eléyìí ni pé hadith yìí báyìí ومحتواه صح بطريقة أخرى أنا تقوى قال لي ṣùgbọ́n tó kó sínú ó ti fẹsẹ̀ rinlẹ̀ gbọ̀nà míì tẹ́yìnà bá bojú ẹ̀yìn tẹ́ wàdí ti ta kàṣíwájú eléyìí eléyìí ti ṣe ẹgbà wọ́ọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ alḥasan ibn ali radiyallahu anhuma kí ló sọ علمني رسول الله صلى الله عليه وسلم كلمات أقولهن في قنوت الوتر في أنك ككتب عما صانين قنوت الوتر أنا بكم أمي لي قنوت الفجرني. ني أسمع قنوت شوان كان صلاة الوتر قنوت ناني تصلاة مين ولكن pípe eléyìí ní kùnúùtù fẹ́jìr kò túmọ̀ sí pé kùnúùtù kan tó yàtọ̀ ní sí kùnúùtù tá a máa wí ní sọ̀látù wítìr ilé ìjẹba o. lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ tí Ibn Abbas tí wọ́n lọ sọ kókó wa ní tá a máa wí ní kùnúùtù fẹ́jìr gbọ́nyá kùnúùtù fẹ́jìr ní ìgbà tí a bá ní sábàbí láti ṣe kùnúùtù a sì mọ̀ pé tá a bá ní sábàbí láti ṣe kunut kò ní ma lórí sọláàtìl fẹjìr wa illa irú àmàlìkí àti ṣàfíìyà wọ́n lè fi irú àdìsí yìí sẹ̀rí láti fi sọ pé gbogbo òun àṣùbà ńkọ́ láti máa ṣe alkunut wàláìkì náà ti mọ̀ pé àwọn ẹ̀rí tó mú wá pé wọ́n ń kunut ní sọláàtìl fẹjìr títí tí wọ́n fi fààyè sílẹ̀ gbogbo àwọn ìgbà wáyé ńkọ́ fún iṣẹ́ ìgbà wa tó fẹsẹ̀ rìn فإذا تبين لك هذا فاعلم ويكبي أول ما أريس يورو ميجي لو علينا نيكوا كوي سي تكونوت تسابع بيوا وافن عتي سي سي الأدعية التي يأتي بها الإنسان المسلم في القنوت هل هي توقيفية أم اجتهادية؟ sáwọn àdúrà tá a máa ṣe ní kunut nígbà tí sábàbí bá ń bẹ fún un ṣé àdúrà kan ni tánàbí ti sọ tá a sì gbọ́dọ̀ tayọ rẹ̀ àbí àdúrà kan ni tó ṣe pé ó lè gbàyànjú ike based on n tó mú wa ṣe kunut àdúrà tá a ṣe yọ jẹ mọ́ n tó mú wa ṣe kunut a sì máa pé tí ó mú wa ṣe kunut lọ́tẹ̀ yìí ó lè má jẹ́ pẹ́rù rẹ̀ ni ó mú wa ṣe kunut lọ́tẹ̀ mi ìyapa láàrin àwọn olùmọ̀. ọ̀nbẹ nínú wa ẹni tó ní nínú kùnọ́ọ̀tù àgbọ̀dọ̀ tayọ̀ ní sànàbí sallallahu alaihi wasallam àwì. اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت تجدي قاري أنا wa وخلاص ó lè má jẹ mọ nítorí ń ṣẹlẹ̀ ó sì lè jẹ mọ walakin tẹ́lá wò dáadáa á rí i pé àwọn ẹni tó ń sọ pé tó ti sọ̀n iná ló yẹ káwa náà máa sọ la shak la shak á rí i pé tó sọ yẹn du'aun jami' àdúrà kan tó fẹ̀ ni kò sí tó lè máa ṣẹlẹ̀ tí ò ti kárí rẹ̀ tẹ́lá wo tí ànábi ti sọ pé waqini sharra ma qadayt sọ́mi níbi aburú tó ti ṣèdájọ́ pé yọ ṣẹlẹ̀. subhanallah kápẹ́lẹ̀ náà ní mì kápẹ́lẹ̀ ń rí kápẹ́ ilẹ̀ ń rí òjò rọ̀ àmọ́ wá ń síbu àwọn èèyàn mọ́lẹ̀ tilétilé kí ṣe ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tójú o tí ilẹ̀ ó sì rí máwọn èèyàn kí ṣe ṣẹlẹ̀ láìpẹ́ yìí ètò Afghanistan rọ̀ ilẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní rí máwìn inhiyaron ardi ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní ya ó sì ń bu àwọn èèyàn mọ́lẹ̀ tilétilé ṣẹlẹ̀ musiba òjò náà lọ rọrọrọrọrọ ní ọ̀dá má ní gbé àwọn èèyàn lọ ní gbé dúkìá wọn lọ musiba ara ló ń sán nẹ́sì gbọ́ jó gbogbo ilé ó sì pa àwọn èèyàn. nọ̀síbà ibi odo odò wà sílùú tẹ̀yìn ń gbé ọbẹ̀ tó five hundred miles odò yẹn wá kún ó tún lé àwọn wá wallahi tẹ̀yìn wà wàláhi mọ̀síbà sọ̀wọ́kì ní sharra ma ọ̀kárì rẹ̀ ọ̀kárì rẹ̀ tùrọ̀ ìka tùrọ̀kẹ́ lómi tó wá sọ yìí báwọn ibi ṣe ṣe náà láṣẹ àbọ̀dọ̀ fi kún nǹkan tó fa ọ̀bá yàtọ̀ kọ̀ báyìí wọn ni àwọn ilé yẹn wọn ni wọn ní jùmọ́ọ̀dì wọn dúró sójú kan náà bọ̀rọ̀ gidi ní gbére kẹlà ó ní nǹkan táwọn náà rí torí pé kí ni wọn fẹ́ tọrọ sọ nípa rẹ̀ tádùá yóò ti kárí náà rí fa innaka taqdi wala yuqda alayk torí pé wọ́n lọ́n ló máa ń ṣèdájọ́ lórí ẹrú kò sí ẹnìkan tí ṣèdájọ́ fún ọ lọ. wọ́n lọ kọ́ àkọọ́lẹ̀ gbogbo tí ó bá ṣèyàn tá a lọ fẹ́ kọ́ àkọọ́lẹ̀ pé kìnnì kan sọ lọ tá a lẹni náà gánà rí. torí ẹ̀ so a rí i pé láṣẹk gbogbo eléyìí ọ̀kárí àwọn olùmọ̀kẹ́sì sọ pé rárá wípé tá a bá ṣe tá a nàbí wí fún ọ̀dà àmọ́ tá a bá tún fi kún un tá a fi ti ń ṣẹlẹ̀ náà tún kún kò sí tó burú torí pa àdúrà ni wọ́n bá bò dùrà í wàásìrùn àdúrà ni ilẹ̀kùn àdúrà sì ṣe kí ni ọ̀fẹ́ gbogbo tí wọ́n ń sèyàn kéèyàn tọrọ gbogbo eléyìí ni wọ́n wí ṣùgbọ́n ẹ kéèyàn wá ṣọ́ra fún nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe láṣìṣe dókítà máa ń ṣe kùnú tiẹ̀ àmọ́ tún kà tẹ̀lé ohun tí a fi ń kí alukur'an náà la máa fi ka kunut àwọn olùmọ́ni tọ́ba lè sọ́ra fún lọ́dáàjù nítorí kó má bàa jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí bá ń gbọ́ kunut yẹn lẹ́nu rẹ̀ wọ́n pa alukur'an lè kí. so nípa alukur'an nìkan la gbọ́dọ̀ ké lọ́nà tá a máa ṣùgbọ́n nǹkan míì tó yàtọ̀ sí alukur'an kọ́dà hadith kùdìsí ọ̀gbọ́dọ̀ kí bá ń sin ká alukur'an kàtó wá pé hadith nàbàwí káwọn ẹsẹ̀ tí wàá sọ kùnút. torí ẹ̀ allahumma dina fi man hadayt wa caafina fi man caafayt wa tawallana fi man tawallayt tó o bá jẹ́ imam. so yẹn ni pété tá a bá lè sagbára láti sọ́ra. fún mi máa ké ní kíké tẹni tí ń ké kuraani yọ da púpọ̀ allahumma hdina fi man hadayt wàhánfi ẹ yóò ti fẹ́ jọ alukuraani ṣe eléyìí tí a bá lè ṣe ọ̀dà púpọ̀. rọmọdọ́n ló sì ń bọ̀ yẹn asima ikú àdìsẹ́ alḥasan ibn ali tó síwájú wọ́n lánàá bí sallallahu alaihi wasallam kọ́ ọ àdúrà tó wọn máa ṣe ní kunut ti wítìr a sì máa ń pè ní Ramadan lẹ́yìn tá a bá kí tarawih tán a kì sọ̀láàt alwítìr so wítìr yẹn tí bá lè ṣe kunut ní ìdajì ti parí ìdajì kejì nínú oṣù Ramadan tẹ̀sí nídajì tala kọ̀kọ́ ọ̀dà. torí bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam máa kí wọn ní ṣe kunut ní mẹ́wàá àkọ́kọ́ márùn tààrin láti márùn tààrin kejì àti mẹ́wàá ti parí yẹn ni wọn máa ṣe kunut. so tí ẹ bá sì ṣe gbogbo ẹ inshallah labas ṣùgbọ́n ká kíyèsí o wípé sọlátù tarawih eléyìí tá a fẹ́ ṣe lásìkò Ramadan ni a mójútó dáadáa nítorí pọ̀ ní àdìsí rọ̀ máa ń pè man qama ramadana imanan wa ihtisaba ghufira lahu ma taqaddama min dhanbi. gbogbo ẹni tó bá dìde kírun lóru ramadan torí pọ́ gbọ́ lọ́wọ́n bá gbọ́ ló ṣe ṣe bẹ́ẹ̀ ó sì ń retí ẹ̀san ṣíṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run nìkan ló mú ṣe bẹ́ẹ̀ ọlọ́run bó ṣàforíjì gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. sùkọ́ jẹ́ pé a dààmú fúnrun yẹn a sì mójútó èsìpá du àkùnút tori àmàtì torí rẹ̀ wá sí mọ́sálásí torí pé ẹ máa ṣàdúrà ní Ramadan yọ gbà náà ni ọ̀pọ̀lọpọ̀ wa ni wọ́n wá sí sọ̀látù tarawih ẹlòmíì tí wọ́n ti kéré ìṣá ìtàn yọ padà lọ́lé yọ̀wọ́n ni kí wọ́n máa fi fóònù sọ fóònù tó máa ti fẹ́ kí tarawih ìtàn kóhùn tó máa padà bọ̀ wá kí wítìrì subhanallah torí wọ́n ṣàdúà ẹlòmíì ò sì jáde nínú mọ́ṣáláṣí títẹ́ fi kítàrà wé ìta kò ní kí nǹkan kan ṣáájú pé ọ́nà yóò máa nájú náà ni tí wọ́n ti wá fẹ́ kí wítìrì yóò bá dìde subhanallah sọdá bá sọdá bẹ́ẹ̀ o ilé ìjẹ́bù sùjẹ́ mẹ́. ẹ sì púpọ̀ nínú àwọn mùsùlùmí àfẹnitọ́lọ́wọ́n bá bá sànù ìjọ alákọ̀ọ́kọ́ tó máa ń pé ó ṣeéṣe kọ́lọ̀ kọjá Ramadan wọ́n fẹ́ láti gbọ́ látọ̀dọ̀ imam pé sọ́lọ́ jẹ́ Ramadan masha Allah torí pé tó bá pọ̀ lánàá ni wọ́n bá jẹ́ Ramadan ìtìmọ̀ pé àtàlẹ́ yìí ni wọ́n ti di àwọn ṣayatin mọ́lẹ̀ àwọn ṣayatin tí wọ́n jẹ́ kó sin lọ́n wọn ó de gbogbo wọn chain so gbogbo àwọn tí ì wá sin lọ́n tẹ́lẹ̀ àwọn Ramadan jẹ́ ndé mùsùlùmí ìmánì ó ti wá sọ̀sọ́ kan wọn mọ́sálásí wa kún lálẹ́ john àjàjà ó lè má mú náà rọra pẹ́ kó tó wá sọ̀látul Ìṣá ẹni tó tutù máa pera pé ẹjẹ́ tètè wá ọ́ dàbí ìgbà ti róṣù torí ìmáàmù ò tètè jáde o mọ́sálásí ọ̀ wá kún fọ́fọ́fọ́ tí wọ́n kí sọ̀látul ìṣá tán tí wọ́n kí tarawih alhamdulillah ó bẹ̀rẹ̀ náà nù Ramadan bẹ̀rẹ̀ nù jọ́kejì labas àwọn èèyàn tó ra díẹ̀ jọ́kẹta tọ́ wọ́n ti kó mọ́sálásí ń fà kò lára àdúgbò lọ wọ́n ti tọ́ wò tọ̀ràwí ọdún yọ yàtọ̀ sí tọdún tó kọjá tọ̀bí táàlì kí ni táwọn tó fẹ́ mọ wá mọ́ṣáláṣí aláì mùṣkìl wọ́n bá yàn lọ́kàn jẹ́ gan inú àwọ̀ tó jẹ́ pé àwọn olóríire wọ́n máa ṣe ìdíje láti ṣoríire oníkálukú ọmọ ṣe dáadáa irun yẹn ni wọ́n ní tó bá kí tó bá ṣe sọ̀látù tàràwí ẹ̀ torí ọlọ́run tó sì wẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìmánì ló mú ọ sí ọlọ́run ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ẹ wá wò bá ń ṣe ń ṣe wọn sọ pé tó bá fi lè mójútó rùn wá kábùkù o tí wọn bá sọ pé èèyàn kábùkù nǹkan ṣé yóò jù bá náà lọ pípa tìtà ń pa tìyẹn ṣé yóò jù bẹ́ẹ̀ náà kò lè jù bẹ́ẹ̀ náà lọ torí ẹ̀ jẹ́ yẹ iṣẹ́ wa wò àwa fẹ́ wọ àlùjánnà àwọn ẹni tí wọ́n mójútó àti ṣẹ̀sìn fọ́lọ́n lójú méjèèjì náà fẹ́ wà lìjánà ó dájú pé nìkan náà àwọn méjèèjì ń tanra rẹ̀ jẹ àmọ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn dààmú fẹ́sìn kankan láwọn àwùjọ yìí kí náà fẹ́ fi sí aslan kò í bí owó náà kó gbé tí ìbá ti bí owó kọ́ fọ́ọ̀mù rẹ̀ ni torí ẹ jẹ́ ká pàwàdà ká yíwà padà ká jẹ́rú ọlọ́wọ́n ọba tó tọ́ at any time. lọ́lọ́wọ́ bá lè pè ọ́ sọ́dọ̀ tí ó gba ẹ̀mí rẹ ọkàn kábàámà ni kò ní wúlò láti lọ ṣe àtúnṣe tó ti bàjẹ́ àbámà láéláé sì nìyẹn orí ibú láéláé tí kìí dorí ire má so ọwọ́ àyè tí wọ́n fún wa náà nì là ń sì ń lò bá ń sì ń lò yìí wọ́n dàbí àwọn tí ń gbá bọ́ọ̀lù yẹn ni wọ́n ní forty five minutes first half forty five minutes second half tí wọn bá jẹra wọn wọn tún fún wọn ní thirty minutes fifteen minutes first half fifteen minutes second half lẹ́yìn rẹ̀ ẹ̀rí tí wọ́n ti máa mí pọ̀kan pọ̀kan pọ̀kan pọ̀kan pé àfikà wọn jẹ àfikà wọn jẹ àfikà wọn kí ló àwọn ọ̀bẹ kò di penalty sẹ́ẹ̀sì mọ̀ yín pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wà láyé pẹ́nálítì làwọn retí báyìí bèbí ọba jásínà náà kọ́ jásínà járe ẹ eh, wàláhì ntọ́pọ̀lọpọ̀ ń retí nù wọ̀lẹ̀ ìyáàdù bìlá sọ ọlọ́run bá ti gbà fún wa ó ti fún wa láyè àwa là ń lò ń lòkulò àwa là ń lò ń lòkulò nǹkan kan kọ́ ló sì mú wa máa lò ń lòkulò bí ìbá ṣe pé ayé yìí àtàwọn mèremère tó wà nínú rẹ̀ lápálà fún náà lọ́pàá ló fi jẹ́ pé tí wọ́n á rí tẹ̀ ń wọ mọ́ṣáláṣí tẹ̀ ń jókòó tẹ̀ ń gbọ́rọ̀ lọ wọ́n mọ ọkùnrin kí ni wọ́n ń gbà ń bẹ̀ ni wọ́n ń gbà ń bẹ̀ pé nígbà tí kí mọ́ngíríbù mọ́ngíríbì àbí wọ́n ti gbé mọ́ngálúbì bí wọ́n ti kí ti pẹ́ kí ni wọ́n á wọ́n mú kó kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tún mú àwọn wọ́n ti kí mọ́ngálúbì èwo ni mọ́ngálúbì kí ni wọ́n tún lọ àbí wọ́n pín sára mọ́ṣáláṣí. ìyẹn ni kó gbogbo nǹkan kó sáà jẹ wọ́n fún wọn wọ́n fún wọn náà. subhanallah wọn ò kẹsìn kún kankan àmọ́ bẹ́ẹ̀ ṣe rí táwọn èèyàn kẹsìn kún kẹ́nìkan á kéde nísìn nígboro ike inṣàlá inṣàlá tó bá ti di ní aago mẹ́ta so wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ orúkọ sílẹ̀ ní mọ́ṣáláṣí báyìí báyìí so àwọn tó orúkọ wọn bá wọ̀wé kó tó di pa kásùbà so wọ́n lẹ́tọ̀ọ́ sí àwọn ẹ̀bùn ńláńlá kan tá a fẹ́ pín la ilaha illallah muhammadu rasulullah and májèmú ni pé ẹni tí ò bá wọnú mọ́ṣáláṣí kò ní gbẹ̀bù ẹ rí bí àwọn èèyàn ó sì dúró lórí ara wọn nínú ọ̀run ẹ sì gbé yẹn ó sì jókòó lẹ́lómi ntàn níbi táyé bá ha dé. sáhàwálálá kọ́dà àwọn tó ti kírun tọ́dún mẹ́ẹ̀ẹ́dógún gan wọ́n gbẹ̀n ní wọ́n wà mọ́ṣáláṣí. akramakumullah wọ́n á kírun tán wọ́n ti wá rẹ̀ envelope tuntun tuntun wọ́n á fi lé kálukú lọ́wọ́ wọ́n fi lé kán sáré kórìí fẹ́lẹ́fẹ́lẹ́ pé àbí tẹ́ẹ̀kì ni àbí tẹ́ẹ̀kì ni àbí sọ̀rọ̀ tó kí ni yóò kí àbí chẹ́ẹ̀kì wọ́n kàn wọ́n ti ṣe twenty twenty naira tuntun wọ́n á tún sínú envelope kọ̀ọ̀kan wọ́n á gba ẹ má sí o àbí tẹ́ ẹ bá délé o torí eh, ìtàléwu o ẹ má ti sùúrù ẹ bá dé kọ̀rọ̀ yàrá irú o so wọ́n á fún kálukú tiẹ̀ ẹjọ́ bá mi yóò tún fi sápò sàlẹ̀ so kálukú bá délé ẹ bá sí tiẹ̀ o ṣe àdúrà ó ṣe ni àbí pè. <laughs> nítorí twenty naira lọ́wọ́ kó àjọ ah, ká ṣe kínní kan fún ká kékeré ó túmọ̀ sí pé wọ́n gan lọ́nà sì tẹ́lẹ̀ náà torí àwọn ẹ̀bùn ńlá ńlá ṣé twenty naira iṣẹ́ ẹ̀bùn ńlá tó ọba tó kó jì wò kó ríran o ẹlòmíì lè ẹ̀mí rẹ̀ lè bọ́ nítorí twenty naira sáhùn ọ̀lẹ́lá tí wọ́n ti lù pa kún tó ká àti twenty lásán ló mú láì lómi àwọn akẹ́yẹ ẹ̀ ó jì ni. kọla tó bá tún jí ní sàtúpa so lẹ́yìn ó fi hàn yín bó ṣe jẹ́ pé àwọn èèyàn ilé ayé yìí ni wọ́n kà wọn kẹsìn kún kankan wọn náà wọ àwọn dáàdì rẹ àwọn mọ́mì rẹ tó bá délé kó tó di kí wọ́n ok interesting àkọ́kọ́ nù interesting. ẹ̀yin tó lọ pẹ̀lú ìṣẹ́jú mẹ́wàá ni wọ́n tó pè rún but it is too early. mọ́mí lè pé bóyá ó fẹ́ ṣe ìmọ̀ra ó fẹ́ ṣe kíní kó tó di pé wọ́n pè rún ni ó kè kóburú wọ́n tó pè áṣù òtútù jáde ìṣẹ́jú mẹ́wàá kún tó pè rún magreb ṣẹ́jú mẹ́wàá kún tó pè rún ìṣá ṣẹ́jú mẹ́wàá kún tó pè rún dáàdi rẹ sọ pé tó bá ti dé ẹ pé mo fẹ́ rí i níbo lọ ń lọ gan-an láti àárọ̀ ṣókè títí tó fi dé ìṣá níbo lọ ń lọ. mo lọ kírun ní sa mo lọ kírun jẹ́sí wá yá bẹ́ẹ̀ wọ́n ní imam ni. sọ ẹ́rì kí wọ́n mọ̀ wò pé kí ni tó fẹ́ wá kó wọlé àwọn báyìí nìsí. ẹ́ àwọn òpin kí wọ́n sẹ̀sìn bọ̀ àmọ́ àlọ́ mọ́sálásí gbogbo gbà yẹn you see. Ah ìyẹn ni pé ilé orí ibú nìyẹn subhanallah alazim àmàdí táwọn tó máa ń ṣe wèrè ká títì tí wọ́n bá gẹrí kan tí wọ́n la títì sí láàrin láti pàkọ́ ni wọ́n ti là lọ o wọ́n là wá ní tí gbogbo ó firi ìbígbà tó yẹ pé express náà ṣẹ̀ṣẹ̀ là ní. wọ́n lọ pé yes this is how I want my boy to look like ah your boy to look like a madman sẹ́yìn pé àwọn bàbá bàbá yẹn wọ́n máa ń pè yẹ̀ ẹ́ sùn tó yọ ọ́ ní ọmọ ọmọ làjú àmọ́ tó máa ń lọ mọ́ṣáláṣí mùṣkílà ṣèbí tẹ́tì rí i pé àwọn èèyàn gbogbo tí ó bá bí owó làwọn kà kù ò ní bí owó wọn kà kù o lè ti lọ látàárọ̀ bọ́yá òde àfi láago mẹ́sàn-án alẹ́ àbúrò tí wàá lọ látàrọ báyìí já kẹmi ó kéré já sẹkiri ká mo lọ wo ti stock market ń sọ lónìí ni ọ̀kárì la sá ẹ̀bẹ̀ kọ́ ni pé àwọn àwọn shares wo ló raise up lónìí àwọn wo ló fall wọn bá jókòó wọn máa sọ̀rọ̀ ṣẹlẹ̀ dáadé ah, Cadbury lónìí ah, yes àwọn ọmọ mi náà sáré máa bá yín gbé tíì wá wọn máa gbé kí discussion ó lè bá ẹ́ àmọ́ ìmáàmù tó kírun fún wa lónìí kọ́dà tàbátì ẹ̀dá ló ké ẹ̀rú kọ́kọ́ bá pé kí ni kí lọ́ wá lọ́bẹ̀ ẹ̀ òun bí táwọn ti ké tàbátì. <laughs> yóò ṣe rí i pé owó làwọn èèyàn kà kù. gbogbo etí ó mú asúmọ́ lọ tí ó jẹ́ asoríire láyà tẹ̀lé kàn kákùn kankan. torí ẹ̀ làwọn bàbá màmá wọn sì máa wẹ́ni tí yóò tún bá àwọn bọ́ ọmọ sọ̀rọ̀ pé ẹ̀sìn tó fẹ́ máa ṣe é ti fẹ́ ju agbára tàwọn lọ. Ah, ọmọ ń ṣe Islam ṣe fẹ́ ju agbára yín lọ ìdínú táwọn ọmọ púpọ̀ fi ń ya kèfèrí easily tí táwọn òbí wọn fẹ́ islam wọn kàn láwọn bí wọn sí islam ìgbà tóbi ń sọ fún ọmọ yín pé sórí ìbòrí tó ń lò ó ti fẹ́ ju agbára tó lọ ṣé ẹ̀yin lẹ́ ń fi sórí èyí sẹ́yìn lẹ́ ń fi sórí ẹ̀yin náà lẹ́ rán mi lọ lé kí ó wípé kí n lọ gọ́ no mi pé kẹ́ ẹ lọ lé kí ó kẹ́ ẹ lè bá a máa ṣe báyìí o àníkẹ́rọ amọ́ kí subhanallah. rẹ̀ rí i challenges ti ń bẹ níwájú àwọn ọ̀pọ̀ gan ọ̀pọ̀ ju ká fàṣíkò lọ lórí ìranù ọ̀pọ̀ ju ká fàṣíkò wa ṣẹ̀fẹ̀ lọ èèyàn gbọ́dọ̀ ronú ọ̀nà tí wọ́n fi rẹ́sìn ọlọ́run bá ṣe Islam ò ní kọ́ ọmọ ayé náà ó ní kọ́ àmọ́ jẹ́ ó ní pé kọ́ náà ló hun rí mọ́ ọmọ ọmọ àṣà oúnjẹ jẹ lórí ayé so there must be balance torí ẹ̀ a ma, mọ bó ló ṣe ká múra lẹ̀ á lọ́jọ́ kan náà ni kò sí sòtá bá wà lọ yẹn bó làbá máa ní pọ̀ á kábàámà náà kò sí ṣùgbọ́n bó làbá yẹn ò ní pọ̀ so eléyìí jẹ́ iṣẹ́ ńlá tí ń bẹ wájú gbogbo wa ká má tanra wa jẹ o a a sì lọ torí gbogbo ẹni tó wá dandan ni kó lọ àbí òye wa sẹ́wọ̀n pé lọ́jà ní ìsìn bá lọ́jà ní ìsìn séèyàn mẹ́mẹ́ kọ́lá ní tẹ́ bá rí lọ́jà ní ìsìn ẹ mọ̀ òpin séèyàn ni àbí wín àmọ́ tílẹ̀ bá ti mọ́ lọ́la yóò kún abẹ́ òní kún yóò tún kún tílẹ̀ bá ti sú yóò túká abẹ́ òní túká yóò túká tó gbogbo ẹni tó wá lílọ náà ní ọ̀lọ́ tó bọ́ ta àsìkò tí kálukú ọ̀lọ́ sí náà lọ́sọ̀tọ̀tọ̀ torí kìí ṣègbà kan náà látún wá torí ẹ̀ kí kálukú mójútó ra rẹ̀ kọ́mọ̀tàn ra rẹ̀ jẹ́ نعم وما حديث ابي هريره رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم فاذا سجد احدكم فلا يبرك كما يبرك البعير كما يبرك البعير وليضع يديه قبل ركبتيه اخرجه الثلاثه وهو اقوى من حديث وائل بن حجر حديث ينصف عنك ولا قوم في الليله تبع في فريقان سين orúnkún wa méjèèjì láǹkọ́ gbélé lẹ̀ ni àbí àtẹlẹwọ́ wa méjèèjì nígbà tá a máa ń lọ sí forí kalẹ̀. àkọ́kọ́ gbogbo ètò ọba kọ́ fi lélẹ̀ kò sí ètò burú mbẹ̀ nítorí ẹ̀ eléyìí wọ́n bẹ nínú àwọn nǹkan tó ṣe pé yẹ sóògùn fi hìlìlà àyè wà fún ìyapa nínú ru eléyìí èsì nǹkan tó yẹ pé tẹnìkan bá ṣe ń tọ́ tako tí wọ́n rò pọ̀ yẹ kó ṣe o lè ti torí rẹ̀ pé ní kíni oníbidà la. lèmẹ́dà nítorí pé ẹni tó ní kọ́ kọ́kọ́ gbé ọwọ́ lélẹ̀ ọlẹ́rì ẹni tó ní kọ́ kọ́kọ́ gbórúnkún lélẹ̀ òun náà lẹ́rì ẹni tó ní kọ́ kọ́kọ́ gbọ́wọ́ lélẹ̀ ó ní àdìsí tó ní kọ́ kọ́kọ́ gbórúnkún lélẹ̀ kò lágbára tó àdìsí tó hàn ẹni tó náà sì sọ kókó kókó gbórúkún lélẹ̀ ọládìí sì tiẹ̀ náà kò lágbára tó tò sẹ́wọ̀n pé àyè wà fún ìyapa níbẹ̀ yẹn ẹni tó ní kókó gbọ́wọ́ lélẹ̀ gẹ́gẹ́ bí alimami Malik àti imaamu Ahmed nínú rìwáyà kan wọ́n ní kọ́ kókó gbé ọwọ́ rẹ̀ lélẹ̀ wọ́n ní nítorí pé àdìsí ta kàyí báyìí ó ń sọ fún wa wípé ìgbà tá a bá gbé ọwọ́ wa lélẹ̀ nínú òrùn o a ò gbọ́dọ̀ ìgbà tá a bá forí kalẹ̀ nínú òrùn a gbọ́dọ̀ máa lọ sílẹ̀ gẹ́gẹ́ bí ràkúnmí ti ṣe máa lọ sílẹ̀ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ńṣe ló yẹ ká kọ́kọ́ ṣe kínni ká kọ́kọ́ gbé ọwọ́ wa lọ sílẹ̀ síwájú ká tó gbé orúnkún wa sílẹ̀ ilé ìjọrọ̀ malikiya àti hanabila fi riwayatin عن الإمام أحمد القول الآخر أركج أني كون قراكم أقبل سلة سواجو قوت تلي إلينا راوا حنفية والشافعية

bó ti ṣe jẹ́ pé àdéhìsì tó tọ́ka sí pé ọwọ́ láàkọ́ gbé lọ sílẹ̀ ó ju àdéhìsì tó sọ pé orúnkún láàkọ́ gbé lọ sílẹ̀ lọ. a sì Hajar yìí ni eléyìí tako madhabu ìmáàmù rẹ̀ torí pé àwọn èso lórí dúdú nítorí pé ìmáàmù madhabu ti sọ nǹkan kí wọ́n á èèyàn wá sọ pé tí àfáàyàn ti sọ náà ni ẹ wá jọ lórí dúdú tó korí bọlẹ̀ tọ́ka sí òkè kẹlà tó eléyìí jẹ́ ọ̀rọ̀ Hafiz Ibn Hajar bó tilẹ̀ jẹ́ pé Imam Nawawi wọ́n ní kẹ́ bá a ṣe sọ tẹ́lẹ̀ yẹn ọ̀rọ̀ gẹ̀dẹ̀ ni nídìí kó a máa fa fanfa kan lórí ilé yẹn tó bá wù kọ́kọ́ káwọ́ lẹ́yìn tó bá wù kọ́kọ́ gbónúkulé lẹ́yìn tó bá wù ẹni sòṣùgbọ́n ìtawà sàlẹ́sà ni pé ọwọ́ lọ́kọ̀ mu lọ́lẹ̀. asitima yìí pé Ibn al-Qayyim rahimahullah hadith tó tẹ̀lé léyìí ó náà ní hadith Wa'il ibn Hujr pé idha sajada wada'a rukbatayhi qabla yadayhi orúnkún rẹ̀ méjèèjì ló ń kọ́ máa gbé lélẹ̀ kó tó gbé ọwọ́ rẹ̀ lélẹ̀ eléyìí ni tani mú eléyìí ni àwọn Hanafiya Shafi'iya àti Ahmad fi riwaya ni wọ́n mú hadith ẹlẹ́ẹ̀kejì tó ní ká kọ́ gbórúnkún lélẹ̀ ká tó gbọ́wọ́ lélẹ̀ yẹn ibn ibn al-qayyim nínú zad al-ma'ad gẹ́gẹ́ bá ti ṣe wí ṣáájú mẹ́yẹn ó sọ oríṣiríṣi ọ̀nà bí ọ̀nà mẹ́la tí àbí jù bẹ́ẹ̀ lọ tí ká kọ́kọ́ gbórúnkún lélẹ̀ fi lágbára ju ká kọ́kọ́ gbọ́wọ́ lélẹ̀ lọ nínú rẹ̀ nínú ẹni pàdé sí tó ní ká kọ́kọ́ gbọ́wọ́ lélẹ̀ fihi fihi tirab pàdé sí yẹn ó dàrú dàrú má Abu Hurairah lọ́wọ́ wọ́n sì ní àdìsí tí ń dàrú má àwọn ẹni tí ń gbà lọ́wọ́ àwọn àdìsí wà tí wọ́n dàrú mẹ́ni tó gbà lọ́wọ́ tàbí tàlí nígbà tí ọ̀rọ̀ pó ṣeéṣe kọ́ dàrú má lọ́wọ́ bá ti wà so àlè fi sẹ̀rí pàápàá jùlọ ọ̀rọ̀ pọ́ dàrú má lọ́wọ́ yẹn lágbára lọ́nà wo wọ́n ní ẹ bá wà àdìsí yẹn wò ó ní idha sajada ahadukum nígbàkigbà tẹ́nìkan yín bá fẹ́ forí kanlẹ̀ o fala yabruk fala yabruk kama yabrukil ba'ir kò gbọ́dọ̀ lóṣù kọ́ lọ sílẹ̀ gẹ́gẹ́ bí ràkúnmí ti ṣe máa ń lọ sílẹ̀ wọ́n ní eléyìí nìkan lọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam níbi àwọn ẹni tí sọ̀rọ̀ kejì náà tí wọ́n lórúkún láàpọ̀ gbé lọ sílẹ̀ wọ́n ní ọwọ́ ọ̀rọ̀ ànábì ń bì nù ṣùgbọ́n wọ́n lè yàgbọ́ ayadayhi qabla rukbatayhi mudraj ní àjòjì ni tí wọ́n fi kọ́rọ̀ anabi sallallahu alaihi anabi ànábì kọ́ lọ sọ wọ́n ní Abu Hurairah lọ sọ pé ńgbà táwọn ti ní ẹ má lọ ọlẹ̀ gẹ́gẹ́ bí ràkúnmí ti ṣe máa ń lọ ọlẹ̀ òun á yé ṣe ní lọ bí ràkúnmí ṣe lọ ní ká torí pé àbúrò rẹ̀ rà gbọ́ yé pé ìgbà tí ràkúnmí ọba lóṣù orúnkún rẹ̀ lọ́kọ́kọ́ máa ń fi lélẹ̀ náà kọ́wó tó tẹ̀lé pé orúnkún lọ́ máa ń fi lélẹ̀ náà kọ́wó tó tẹ̀lé síbẹ̀ ni sàárì ràkúnmí rí àárí rí àmọ́ àárí rí kò síyàtọ̀ láàrin ràkúnmí àti wúrẹ́ bí ewúrẹ́ ṣe ń lóṣù bẹ́ẹ̀ náà ràkúnmí máa ń lóṣù bẹ́ẹ̀ náà màálù ń lóṣù bẹ́ẹ̀ náà làgbó ń lóṣù gbogbo ẹ̀ bákan náà ọ̀dà ewúrẹ́ lẹ́yìn tí ó bá lóṣù kí ni máa kọ́kọ́ fi lélẹ̀ náà à ń sọ̀rọ̀ ẹsẹ̀ àtọwọ́ ó ní tiwájú èwo ló máa kọ́kọ́ fi lélẹ̀ ọwọ́ ìyẹn ní kí ìtọ́ àwọn àjùlọ wọ sáà àbẹ́rẹ́ rí nǹkan mọ́ èyí tó wà wájú lọ́wọ́ èyí tó wà lẹ́yìn ni ẹ kíyèsí tẹ́ ń sọ o because tẹ́ bá sọ yìí pé èyí tó wà wájú lọ́wọ́ èyí tó wà lẹ́yìn lẹ́sẹ̀ á jẹ́ pé àtọwọ́ àtẹsẹ̀ ni ràkúnmí fi ń rìn sáhọ́ lẹ́lẹ́. <laughs> kò lọ́wọ́ ẹsẹ̀ nìkan ló ní <laughs> tọ eléyìí ń bẹ ẹnu tó dá wàhálà lẹ láàrin àwọn olùmọ̀ pé tẹ́ bá tiẹ̀ sọ pé ẹ ànábì ní ká ya pasírà fún mi èwo lọ́wọ́ èwo lẹ́sẹ̀ tòǹtòrò ẹ lédè lárúbá wọn ẹ pé ìtìrà kún mi fi ń rìn ìtì ló fi ń rìn ìtàgbò fi ń rìn táwọn àgùntàn fi ń rìn wọ́n èèpè lọ́wọ́ àtẹ̀sẹ̀ kí ni wọ́n ń pè ná ẹ bọ́lá arúgbáwá àbúrò ẹ̀sìn wá fẹ́ mọ̀ pé kí ni wọ́n ń pè ní qawaim qawaim jam'u qa'ima yẹn ni pé n tó gbé dúró ṣé yé wa. <laughs> tó ń torí ọwọ́ àtẹsẹ̀ mọ̀ṣíkẹ́là wọn ní ohun tó gbé dúró mẹ́rin sẹ́yìn náà ni ju ọwọ́ àtẹsẹ̀ lọ because tó sọ pé ọwọ́ àtẹsẹ̀ ajẹ́ ni fi rìn ọ̀dà tó jẹbẹ sọ pé pé nǹkan méjì tí wọ́n fi ń rìn tó gbé wọn dúró wájú yìí ọwọ́ ni ẹsẹ̀ sì tún ni tẹ̀yìn náà ọwọ́ ni ẹsẹ̀ sì tún ni. wàhálẹ́ yìí orúnkún mélòó ni ràkúnmí ní orúnkún mẹ́rin méjì báwo á tiwájú ọwọ́ ni ẹsẹ̀ tún ni tẹ̀yìn ọwọ́ ni ẹsẹ̀ ni. orúnkún mélòó ló ní ẹ̀yọ́ orúnkún kan lẹ́sẹ̀ kọ̀ọ̀kan ó di mélòó di mẹ́rin ọ̀dà ẹ wá wò wò ní ìṣe wo ló máa fi ń ẹ máa sọ̀tún wájú tẹ́yìn kí ló máa fi ní ìsìn ẹ dúró ó ní orúnkún ó tún ní ara wà kí ló máa ń kọ́kọ́ fi ń lélẹ̀ orúnkún ló máa ń kọ́kọ́ fi ń lélẹ̀ tẹ́ẹ̀bà yapa sí ń kọ́ ọwọ́ lẹ́yìn kọ́kọ́ fi lélẹ̀ sọtábù òrera gbọ́ yé ni làbú òrera fi sọ pé wálé yàgbà yàdé yìí kọ́bùlà rúkúbàtà yìí torí pé tí ràkúnmí ọba lóṣù kí ló máa ń kọ́ fi ń lélẹ̀ rúkúbàtà yìí kọ́bùlà yàdé yìí. tòsẹ́ni pé fíkìú tàbó rírà nù táwọn gbọ́ yé nu. àwọn olùmọ̀kejì àwọn sọ yìí pé àwọn ọmọ ẹranko kan tórúnkún rẹ̀ ń bẹ wájú ẹsẹ̀ tẹ̀yìn lórúnkún yẹ kó wà torí ti wájú ọ̀wọ́ so ẹsẹ̀ tẹ̀yìn lórúnkún wà gbogbo wa sì ti gbígbé tí ràkúnmí tí ọba lóṣò ìgbà tó ti jẹ́ pé tiwájú lọ́wọ́ kí ló máa kọ́kọ́ fi ń lélẹ̀ ọwọ́ kó tó di pé ẹsẹ̀ tẹ̀lé ó túmọ̀ sí pé táwọn ọba yapa sí ń kọ́ ẹsẹ̀ làwọn kọ̀ọ̀kan mú lọ sílẹ̀ orúnkún kó tó di pọ́wọ́ tẹ̀lé sọyẹ wa bí kálukú ṣe gbọ́ tiẹ̀ yìí ọ̀rọ̀ tí wàá di mas'ala lugawiya pé lédè lárúbáwá nbọlẹ ibolorúnkún ràkúnmí wà ga wọn ní àwọn tíra èdè àwọn tíra tó sọ ń pa àwọn dictionary èdè lárúbáwá majority wọn wọn sọ wípé tiwájú ni ọwọ́ tẹ̀yìn lẹ́sẹ̀ a jẹ́ pé based on that ọ̀rọ̀ àwọn ẹjọ́ sọ wípé ọwọ́ lákọ̀ọ́kọ́ mú lọ sílẹ̀ orúnkún lákọ̀ọ́kọ́ mú lọ sílẹ̀ ọ̀rọ̀ àwọn tán sọ pé orúnkún láàkọ́ mú lọ sílẹ̀ ọ̀lágbára lágbọ̀n èdè so ṣùgbọ́n àwọn tán sọ pé ọ̀láàkọ́ mú lọ sílẹ̀ wọ́n ní tẹ́ bá wo dictionary gbogbo dáadáa ẹ bọ̀rọ̀ tó àná pàdé bẹ́ẹ̀ ni àtúnbà nínú ummahatul qawamis àwọn àyà dictionaries táwọn náà sọ pé yes orúnkún rà fún mi wájú lọ́wọ́ sọ̀bọ́n tí ń ṣe wá lágbára tuntun wá lọ mo rò pé yé so torí délé wọ́n ní àdéhìsì eléyìí báyìí Abu Hurairah yìí lágbára ju ti Wa'il ibn Hujr lọ walakin ala kulli hal gbogbo ètò ọba sì kò sí wàhálà mi. ṣùgbọ́n ẹ̀yin náà wúwo min jihatil ma'na ẹni tó kọ́ mú ọwọ́ lọ sílẹ̀ àti ẹni tó kọ́ múrúnkún lọ sílẹ̀ tálẹ́ńtò yẹpẹrẹ ara rẹ̀ jù fọlọ̀ ẹ̀rù dáadáa o. ẹ̀yin náà ẹ select tìyín ò kìí ṣe pé sẹ́ni tó kọ́ múrúnkún lọ sílẹ̀ lọ yẹ pé rárá rẹ̀ jù ni àbẹ́ńtọ́ kọ́ mọ́ ọ lọ sílẹ̀. àbúrò ní èsì wàá ṣe tí ó fi jẹ́ pọ̀ yẹpẹrẹ ara rẹ̀ kẹ́nìkan demonstrate ẹ̀ fún wa kárí kọ́ wa wó kárí níbí kárí. torí oríṣiríṣi ni bí wọ́n ṣe mọ́wọ́ lọlẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ yìí tó bá ṣe ó lè má ní ìtumọ̀ tí wọ́n lérò. wá kí ló ṣe ọ̀sẹ̀ yìí ti jà ní yálà mm-hmm. ẹ mọ́ ọ lọlẹ̀ o ti kọ́nà láàrin o ti kọ́nà láàrin kò túmọ̀ kò ní ìtumọ̀ tó ń fẹ́ kẹlòmí ọtún demonstrate fún adarí àbẹ́rẹ́ nǹkan mẹ́rin náà nígbà tí wọn ò ti máa ń ṣe wọ́n sì wá sí. tá a gbọ́wọ́ sókè kan tó di pa à ń lọ sí foríkalẹ̀ abẹ́rẹ́ rí nǹkan ó fẹ́ẹ̀lì lọ́nà méjì ìforíkalẹ̀ gan fúnra ẹ̀ kò sí abẹ́rẹ́ rí bá ń ṣe ń fẹ́ẹ̀lì inú ọ̀run báwọn tá à lẹ́ẹ̀ márùn-ún lójúmọ́ ta ni ó ti demonstrate ẹ̀ náà. ọfẹ gbà àmọ́ gbà ọfẹ gbà ọgbà sẹẹrí ibi tó ti fẹ́ gbà ẹ̀wù rẹ̀ ti ń kàn kò tí ó nítumọ̀ kó gbólulẹ̀ fọlọ olùkọ gẹẹt ẹni tí ó gbólulẹ̀ fọlọ àti dúró náà ló ti lọ ló fi ga ju orúnkún lọ ẹ̀kọ́ orúnkún yóò systemize ẹ̀ ni so bí tí wọ́n ti ń lọ ó ti kọ́kọ́ káwọ́ kan báyìí nígbà tó ń káwọ́ sí orí ara rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tí wọ́n jẹ́ pé ó gbólulẹ̀ bọ́lọ̀ láti dúró yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó gbólulẹ̀ bọ́lọ̀ ọ̀gá ọ̀gá nípò kó forí kalẹ̀ jù ẹni tí mo rò. Torí ẹ̀rọ ti dé bá àwọn olùmọ̀ tó ń sọ wípé ọwọ́ ló kọ́ mú lọlẹ̀ ọ̀rọ̀ wọn tún lágbára yàtọ̀ sí hadith ó lágbára lára àtúmà. nítorí pé ẹni tó wó lulẹ̀ fọlọ̀ báyìí ọ̀rọ̀ rẹ̀ ga púpọ̀. sọ̀rọ̀ ló sì fi jẹ́ pé tẹ bá rò dáadáa. àṣetọ́nù tí ò forí kalẹ̀ fún adam ṣé níta gbàlérò ni pé kó rí ọ̀kalẹ̀ lásán àbọ̀nà tí ó tún gbà forí kalẹ̀ náà hmm? ẹ ẹ nísìnyẹn nìkan fẹ́ dọ̀bálẹ̀ fún ọ o ti wá wà lórí àga o ti jókòó lọ́ba kú ṣubú lulẹ̀ lọ́ba tún fi kùn lélẹ̀ kó n ti dọ̀bálẹ̀ àtẹnìkan tó wà lórí ìdúró tó sì wó lulẹ̀ tó gbé kùn lélẹ̀ ẹ́ èwo ló dọ̀bálẹ̀ gan-an rí tọ́ntì pé dọ̀bálẹ̀ ọ̀dà o Islam faramọ́ rubbish ni o mo rò pé yé torí kọ́ ọmọ lọ́mọ dọ̀bálẹ̀ kọ́ ọmọ tán rẹ jẹ so ṣùgbọ́n nǹkan tá a fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé wọn náà wò wò ẹni tó wà láti rí ìdúró tó tó wó lulẹ̀ fún ọ àtẹnudọ́ yẹ pé ọkàn systemize ẹ̀ ni ó ti jókòó ó dà bàbá ẹ má bínú mo rò pé yé so eléyìí kìí ṣe pé dágbà lérò gangan ni pé kọ́ dọ̀balẹ̀ nínú àṣà Yorùbá ṣùgbọ́n tí wọ́n tún gbà lérò ni pé ọ̀nà wo gan-an lọ́gbà dọ̀balẹ̀ ìyẹn ni pé ṣé dúró lọ́wọ́ àní tó fi dọ̀balẹ̀ àbó ti jókòó tẹ́lẹ̀ so ẹ wá wò nínú Islam tó bá jẹ́ pé owó lulẹ̀ fọ́lọ́ọ̀ lẹ́ṣẹ̀k eléyẹn ga nítumọ̀ nínú foríkalẹ̀ bẹ́ẹ̀ ẹni tó múrúnkún lọ sílẹ̀ ọ̀nà ga púpọ̀ nínú tumọ̀ ṣùgbọ́n kò ga tó tẹni tó wóolu lẹ̀ so nítorí ẹ̀ lẹ́sìn rí pé kharru lil adqani sujada alkhurur alkharuriya khururu ti ń bẹ nínú foríkalẹ̀ yìí ó hàn púpọ̀ nínú ṣubúlulẹ̀ ó hàn púpọ̀ lára ẹni tó mọ́wọ́ lọ ju tẹni tó mọ́rùnkùn lọ lọ so eléyìí ló fà á ló fi jẹ́ pé insha allah insha allah òun là ń wò pọ̀ lọ́la jù eléyìí jẹ́ bí tá a dùn sínú ni ó tó bá yẹn ọlọ́run bá kó fún alágbòye tó pé inú ẹ̀sìn wa kó ràn lọ lórí àti máa mú lò ó ṣe ń tà ń wí àti tà ń gbọ́ láwùjáre fún wa kó má ṣe ní wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب عليكم السلام wọ́n ní sáwọn lè kó zakat fìyàn kan bẹ́ẹ̀ ni kò sí tó burú mẹ́ pàápàá jùlọ tó bá pé tí wọ́n fẹ́ yọ zakat gbogbo pípọ̀ rẹ̀ kò tí ì ju kò tí kò tayọ ìdajì ní sọ́ọ̀bù gbogbo pípọ̀ rẹ̀ kò tayọ ìdajì ní sọ́ọ̀bù ìyẹn lè fún yàn kan nísìnyí tí sọ́ọ̀bù bá jẹ́ six hundred thousand naira so gbogbo zakati wọ́n fẹ́ yọjú three hundred thousand lọ àbó tó kéré sí kò sí tó burúkú fún yàn kan torí bẹ́ẹ̀ làwọn olùmọ̀ sọ wọ́n ní tó pọ̀ jù tá a lè fún yàn kan ní zakati fún náà ní nísò nisab ìdajì nisab tá a lè fún yàn kan yẹn pé bí three hundred thousand naira ǹjẹ́ a lè fowó zakati kọ́ mọ́sálásí ǹjẹ́ a lè fi kọ́ lé ìyá lè fi ra mọ́tò gbọ́nyà pé kó àwọn fi ṣe dáàwà kọ̀tọ́ lẹ́yìn tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nítorí pé ọlọ́run bá ti ṣàlàyé oríṣi ọ̀nà mẹ́jọ tá a máa pín zakati gbà kò sì sọ̀rọ̀ ikọ́ mọ́ṣáláṣí ń bẹ̀ àbí ń min a'malil birr ṣùgbọ́n lọ́dọ̀ imáàmù Abi Hanifa rahimahullah àwọn ní kò sí tó burú nínú káfowó zakia káfi kọ́ mọ́sálásí àbí fi kọ́lé ẹ̀kọ́ àbí fi fasilitéètì ilé ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí ọ̀rọ̀ ọlọ́run tó ní wa fi sabilillah wa fi sabilillah àwọn ní shamilun li jami'i awjuhil bir ọkàrí gbogbo ọ̀nà téèyàn fi ṣe dáadáa ilé ìjọ ọ̀rọ̀ Imam Abi Hanifa ó sahih. wọn lọ ra àwọn jumhur gbogbo àwọn fuqaha yòókù malikiya shafi'iya walhanabila pípẹ́ àgbọ̀dọ̀ fún zakati ṣe gbogbo ntọ́jọ́ bẹ́ẹ̀ òfin sabilillah almadhkur fi aya aljihad fi sabilillah ti mẹ́nu àyà yẹn òní ká jagun sójú ọ̀nà lọ walaysa bina'ul masjid min dhalik wala bina'ul madrasa à ń kọ́ lẹ́kí à ń kọ́ mọ́sálásí kò sínú fi sabilillah ti ṣe aljihad fi sabilillah.

kéèyàn sì tó túmọ̀ àdìsá nàbì sọlá àṣìlẹ̀ yẹn ọ̀kan táwọn olùmọ̀sán pa rẹ̀ kì í sọ̀rọ̀ èèyàn lásán lọ́dàbí alukurani ọ̀kan lè máa túmọ̀ rẹ̀ pẹ̀lú bórí rẹ̀ bó ṣe ronú lọ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ wá sí àwọn èèyàn lọ́nà náà.

ó lè ó lè dúró kírun ó sì lè ó lè rúkú ṣùgbọ́n kò lè rúkú pẹ̀ ọ̀wọ́ ètò lè ṣe òun yóò ṣe kó tó gbórí sókè tó bá gbórí sókè kò lè forí kanlẹ̀ tó bá orí ní fọ́ so ní dúró náà ni ó ti ṣàpèjúwe pé òun ti forí kanlẹ̀ èyí tó bá lè lọ ọlẹ̀ jù báwọn náà lọ kọ́ lọ ọlẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó sì ga síbẹ̀ gbóhùn forí kalẹ̀ kó tó tún gbórí sókè fattaqullaha mastata'tu. débi pé a sọ pé tíyẹn máa ń sáré tíyẹn sì ń kírun lẹ́yìn imam tíyẹn sì mọ̀ pé tó ń bá fi lè pẹ́ rúkú tó bí imam ó sì pẹ́ ó lè ṣe oníjàmbá kò sí ní tó burú nígbà tí imam ti lọ sí rúkú yẹn kí wọ́n dúró díẹ̀ tí ó fi kù díẹ̀ tí lè má mọ̀ gbórí sókè kó tó lọ́ba. kí ló dé tí wọ́n fi ń sọ yorùbá tó ń sọ lóyìnbó torí àwọn òyìnbó wà mẹ́. ẹni tó sọ ní bíi school environment. sóyìnbó wà nù àwọn school environment sóyìnbó wà nù ó ṣe é ṣe àmọ́ pọ̀ dájú. náà ṣé wà ló ń béèrè ọkọ̀ dájú so èdè kan náà lè máa sọ ẹni tí ń sọ̀rọ̀ lásìkò tí lè má mú sọ̀rọ̀ yẹn kò ní jùmọ̀ á nínú tafsir àwọn olùmọ̀ wípé tí wo bá fi lè sọ fún ẹni tí ń sọ̀rọ̀ lásán wípé dákẹ́ faqad laghawta ó ti sọ̀sọ́kùsọ nínú tafsir táwọn olùmọ̀ kún ni pé tí wọ́n fún ni pé òní jùmọ̀ yẹn kátó wá pé ní ti ń sọ̀rọ̀ tuntun sọ̀rọ̀ tuntun sọ̀rọ̀ tuntun sọ̀rọ̀ ìmáàmù ni a sọ fún yín wọ́n tún ní àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ kò ní jùmọ̀ à torí àìnífẹ́ kò fi dín òun ló bí kí lè má mọ ọmọ sọ yòó kọ́ máa sọ lárúbáwá gan kẹ́nìkan túmọ̀ túmọ̀ rẹ̀ ń bẹ̀ àìní fíkò fi dín ni torí inú fíkò fi dín ni kẹ́nìkan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kẹ́kẹ́ ọ̀pá amárèrè lẹ́yìn ọ̀pá amátì òru lẹ́nu nobody should talk nígbà tí lè má mọ sọ kútùbà àyàfi tèmi bá dojú ọ̀rọ̀ kọ tí lè má mọ dojú ọ̀rọ̀ kọ pé ọ̀sẹ̀sẹ̀ ń bọ̀ nu bẹ́ẹ̀ ni àbí òye ọ̀sẹ̀ lọ́ngbà sàmá ìmáàmù kútùbà wọ́n túmọ̀ rẹ̀ ó ti dìklẹ́ ara rẹ̀ fún òun ní jùmọ̀á ẹ wá wà àtijọ́ tẹ́lómi ti ń ṣe. nísìnyí tẹ bá ní ẹ fẹ́ kí gbogbo èèyàn gbọ́ ní tẹ̀ ń sọ ni. àbúrò sọ yorùbá náà nínú kọ́ pé gbogbo wọn gbóyìnbó toró òyìnbó ni wọn. so àbí kó jẹ́ pé yorùbá gbogbo wọn kí ló sọ yín dóyìnbó irọ́ lásán irọ́ lásán irọ́ burúkú lásán yorùbá wọn bí wàá ṣe dòyìnbó wọn mọ àwọn òkú wọn localize àwọn ìgbà tí wọn sọ yorùbá ṣé lókà yín ò bá ní ọláì mùṣkìl ìkọsẹ̀ tí ọba ti pọ́n tiẹ̀ lé tí ọba fi lè ta ara ilé rẹ lọ́pọ̀ kò ní ríra lọ́wọ́n yorùbá ní gbogbo ọ̀n lọ sùkú wa sọ́dún òyìnbó ni ẹ sọ gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yorùbá jáde fún àtẹ́bá jáde ẹni tí ọba gbọ́ ẹni tí ọba kó kọ́ fún gbàgbé wa kí jimá tán àbí mélòó ni pàṣẹ́ntéèjì ẹni tí ọ̀gbọ́ yorùbá wọn mọ̀nyẹ́yẹ mẹ́ta ni wọ́n ń torí wọ́n sóyìnbó ẹsẹ̀ kan lọ́ndrẹ̀d lẹ́gbẹ̀ẹ́ yẹn táwùsàn. sọ ilé ìjọba ti ṣe jẹ́ mẹ́rin. sọ tẹ́ bá wá fẹ́ láti rí pé kí àwọn náà kún ráǹfààní tẹ̀ ń sọ tó bá ti di ẹ̀yìn jùmọ̀ à ẹ ti kọ́ńtẹ̀ wíìn lóyìnbó ẹ kàn kó pépà rẹ̀ kalẹ̀ yẹn tó bá fóyìnbó ọmọ mi. tẹ́ bá sì lè ṣe bẹ́ẹ̀ tó bá di jùmọ̀ ti ń bọ̀ wọ́n máa rí náà tó o bá tún sáìn o tún ní júmọ́ à torí pé àdìsí ànábì sallallahu alaihi wasallam tó fi hàn pé tó o bá ṣe sáìn lásán o tún ní júmọ́ à. sẹ́yìn pé àdìsí àwọn èèyàn ká kún ibẹ̀ làwọn òfin sì wà gbàtà àwọn àfa àkọ́kọ́ ní nàìjíríà yà wọ́n ò mọ̀ kankan ju fíkìú kéékèèké yẹn lọ. Eh, alárè kìnìkan kìnìkan gbogbo ẹ̀wọ̀n ẹ̀ gbogbo eré lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn tí wọn sì tún dààmú pẹ̀lú àbí wa lọ́fà ló gbogbo nǹkan wọn ń ṣe wọn ń wò pé kò burú so fi lẹ́yìn

tọ́ntì kó àǹtí ń yàgbẹ́ bẹ́ẹ̀ náà aláìdá ni wọn o ti ń dàdọ̀ tí síbi aláìdá làwọn náà torí tó máa ní kí wọ́n sàmì àdúrà àwọn náà ní í ṣe o bíbẹ̀ ń ṣe ń ṣe lónìí ń sọ àmọ́ kò túmọ̀ sí kókó torí tó o bá ó lè àdúrà dáa ju èpè lọ náà lẹ́yìn náà irú ìtàn yorùbá tó máa ń ṣe torí pé ká làwọn àwọn ọ̀lẹ́sìn nísìnyí onígi mọ́ngòrò ọ̀ wá fẹ́ káwọn èèyàn kájẹ wọ́n wá lọ wọ́ oògùn kan wọ́n lẹ́ má bẹ́ẹ̀ pé tó bá ká tọ̀ ẹ̀ káwọn yorùbá náà àárọ̀ ìbẹ̀rù ọlọ́ọ̀ oògùn wọn máa bẹ̀rù tọ́ba ti àmọ́ ah, àmọ́ ah, débẹ̀ o. ibi àti ọkọ ọbẹ pé beware beware kìnnì sọ́ra rẹ kìnnì sọ́ra àmì tó bá ti rí níta wí o ṣe àrùn so ọ á túmọ̀ sí pé wọ́n máa sá fún kọ́nà wa lọ́ máa wó oògùn ká kó tara bẹ́ẹ̀ kọ́ máa ṣe sí àwọn náà kọ́nà ọ̀sán wa náà. owó baitul mal níbo wọ́n ti ń gbà tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ rí ta ló gbà lọ́wọ́ rẹ̀ pé kíni níbo baitul mal náà wá wá ọ dáwó fáwọn èèyàn jẹ baitul mal bẹ́ẹ̀ la ṣe níbo lọ wà yẹn ni pé bíi central bank tàwọn mùsùlùmí tó pé gbogbo tó wà ń bẹ ó wà fún the entire umma tó pé gbogbo mùsùlùmí ní access sí kí wọ́n bùn nínú ẹ̀ kí wọ́n fi ràn lọ́wọ́ nínú ẹ̀ kí wọ́n fi gbé kí wọ́n fi gbèrò sáà nírú rẹ̀ ètò ìmọ̀lùbá wọn kàn ń gbowó jẹ lọ́wọ́ rẹ̀ lẹ́yìn àti bẹ́tù ìmọ̀lùbá àwọn èrè ṣe fi ṣẹ́bi líla ọmọ àfi kówó bẹ́ẹ̀ so nínú owó tí máa ń wọ bẹ́tì gbogbo zakat tẹ bá gbà bẹ́tì máa ní ọ̀pọ̀lọ. so ìgbà náà lẹ́wọ̀ pín sí gbogbo àwọn ọ̀nà tọ́lọ̀ ń wíyàn bẹ́tì máa lè gbowó yìí ó lè máa develop ẹ̀ torí pé innama sadaqatu lil fuqara'i wal masakin wal 'amilina 'alayha wal mu'allafati qulubuhum wa fir riqab gbogbo àwọn ẹni tọ́lọ̀ wọn bá sọ yẹn bẹ́tì máa lè máa tọ́jú owó yẹn forever and ever tí ó máa dìvẹ́lọ́pù ẹ̀ tó yẹ pé oṣooṣù làwọn máa gbà lówó oṣù. ṣe ilé ìjẹ̀bù ṣèjọ irú rẹ̀ náà ń pè ní bẹ́ẹ̀tù zẹ́kà ní Kuwait. sèǹgbà tí wọn rẹ́ ni táwọn fi ràn lọ́wọ́ Kuwait yẹn wọ́n máa fi ràn àwọn èèyàn lọ́wọ́ gbogbo bíkíbi láyé àwọn mùsùlùmí. ṣe ilé ìjẹ̀bù ṣe ilé ìnáwó ń pè ní bẹ́ẹ̀tù màá. ẹ̀gbáǹpù rẹ̀ sì wà láwọn ilẹ̀ haúsá tó ń ti ṣe ṣẹ̀rí àníṣe nírú baitu zakat wa, so nírú zamfara baitu zakat wa, nǹkan tó máa gba owó yẹn bẹ̀rẹ̀ ń kó lọ ní ń pè baitul mal bákan náà ẹnìkan kú ní ìsìn kò lẹ́bí kò lára kò lẹ́nìkan tí ó jogun rẹ̀ gbogbo owó rẹ̀ yún baitul mal la kó lọ torí pé àwọn mùsùlùmí gbogbo wa lọ́mọ ẹ̀yà rẹ̀ nínú ẹ̀sìn àmọ́ tó bá kó ní fámìlì ni ọmọ ẹ̀yà rẹ̀ làwọn náà mùsùlùmí ni wọ́n àwọn ní dáràjà méjì á tì wọ́n síwájú àwa tá a ní pọ́ìntì kan so ní pọ́ìntì méjì lọ́ga ni eh, àbọ̀ pọ́ìntì kan so family and a muslim ọlágbára ju a muslim lásán tí èsì family rẹ lọ. Naam. kò sí wàhálà jimá ni wọ́n á kí. kótóbà tí wọn kéèyàn náà ó tún gba aládá lọ́dọ̀ Ọlọ́run pọ gbọ́ ó sì wọdọ sọ̀rọ̀ àrèkùsẹ nígbà tí wọn náà sọ Yorùbá sí báwùsá náà ń gbọ́ ẹṣin mọṣúkẹlẹ mélòó ni ìwọ tó ń sọ Yorùbá láàrin tiwọn mélòó lòun náà ti ń sọ Haúsá láàrin tiwa so alḥukmu lil ghalib tí wọn máa ń sòfin òfin máa ń mú àwọn tó pọ̀ jù àwọn èèyàn díẹ̀ díẹ̀ yun jazakumullahu khairan kí wọn wá kírun àmọ́ kì í ṣe pé tiwọn láàmú gbọ́ ní sọ Haúsá márùn kan wá kírun wọn máa sọ Haúsá pé kíni mọ̀rọ̀kọ yé yorùbá márùn wá ń kírun mọ̀ ó sì sọ haúsá mọ̀ á sọ yorùbá pé kíni ọjà bó ṣe jẹ́. bí ìdánilẹ́kọ̀ọ́ náà ní nísìnyí èèyàn tí ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yorùbá ọjọ́ hundred haúsá mẹ́ta kan wá wà wọ́n á mọ̀ sọ haúsá pé kíni. haúsá hundred ní gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ láwùsá yorùbá mẹ́ta náà á jókòó ní mọ̀ á sọ yorùbá pé kíni tó bá fẹ́ gbọ́ yorùbá lọ bí ṣé ẹ̀ mà pọ̀rọ̀ sísọ gan wàhálà ńlá sọ kàtà láwùsá kí tó máa ronú mi mi pé naam tó tó bá tó naam. Mhm. Ah, ah, ah, kíkálukú ọmọ lọ́rọ̀ torí pé ntí a bá ti fèpè bẹ̀rẹ̀ a'udhu billah anabi sọ pé laysa al-mu'minu bita'anin wala la'anin wala badhi wala fahish mọ́mìnì ò kìí sẹ́ńtì máa ń ṣépè mọ́mìnì ìbẹnu àtẹ́lu ẹbí ẹlẹ́bí pé kí ni àwọn bàbá rẹ kí ni wọ́n já má mọ́mìnì ò gbọ́dọ̀ síbẹ̀ mọ́mìnì ò máa sọ̀rọ̀ burúkú lẹ́nu múmi náà sì gbọ́dọ̀ máa sọ̀rọ̀ sọkúsọ lẹ́nu so any business sọ pé pè ní òjò dúró à ọlọ́run má jẹ́ pé o túká ni torí rẹ̀ ẹ má ṣe tí o bá ti sí trust ẹ bá gbára yín gbọ́ máa dá nǹkan rẹ̀ ṣe ṣé dandan ni kẹ́ ẹ dòwò pọ̀ ni so eléyìí ọjọ́ ìwé oṣù oṣù jẹ láàrin kìsàn. kò sí wàhálà kò sí wàhálà ó fọwọ́ ṣe kínni àfọwọ́sìn kankan mélòó ló di náà ẹ kàn máa exaggerate al-aslu ní pé ẹni tó pọ̀ jù ń gbọ́rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni so ìwọ tó tó ti forí sọ kútúbà aslan tó ṣẹlẹ̀ ni pé sẹ́rí kútúbà dáhùn sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ ìfọpọlọ tẹ̀lé ṣé bá fi lè jáde mẹ́sàlásì jimá wọ́n dá yẹn mẹ́wàá dúró pé kí ni tọ́pìkì kútúbà lónìí ó rí i pé yẹn mẹ́sàn-án gan fèèrè tọ́pìkì lásán kì í ṣe kọ́ńtẹ̀ǹtì ìyá ìgbà tí sọ̀rọ̀ zakat wọn sọ ní àbí sọ̀rọ̀ àtọ̀lẹ́ <laughs> so bọ́pọ̀lọpọ̀ ṣe rí nu so ìwọ tó mọ tí wọ́n sọ sọ sórí ṣé wọn náà lọ́mọ nàárẹ̀ ti fẹ́ lómi nígbà tí a bá kírun tán àbí odi lọ́mọ sọ nígbà tí a bá kírun àrùn ah, kíni wọn kíni wọn so ó túmọ̀ sí pé ẹ jẹ́ ká máa fọpọlọ gbọ́ ọpọlọ àtọkàn ká fi máa gbọ́ níta ń gbọ́ so that á tiẹ̀ lé lọ́jọ́ tiẹ̀ lẹ̀ tá a bá pọ̀ njúmọ́ àpé lónìí o tọ́pìkì báyìí mo gbọ́ àǹfààní mẹ́ta tí mo ṣe tó máa fi tu ọ̀sẹ̀ tí ń bọ̀ tún kun tó máa fi kun eléyìí ló túmọ̀ sí pé mo ń sàǹfààní kíkà sí pé mo lọ gbọ́rọ̀ dúndùn ah, kódà ah, gudugbẹ́ kan jábọ́ kékeré kékeré gudugbẹ́ ti ń jábọ́ so eléyìí ó túmọ̀ sí pé àyè fọpọlọ fi tẹ̀lé kútúbà tá à ń gbọ́ ẹ̀sùn àwòtáriwó bá pọ̀ tẹ́lẹ̀ gan-an wá pé lè má mú nìkan ní sọ̀rọ̀ ọpọlọ ṣé nǹkan kan ṣẹ́kù lórí mọ́ yàtọ̀ sí pé òun ò ní jí mọ́. náà béèrè ti parí. èmi ọmọ náà ọmọ tó wà ní fíìmù yorùbá ẹ̀yin náà wàá sọ pé fíìmù tó jẹ́ báyìí báyìí báyìí torí mi ọmọ ṣé kí ni máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà rí kí ni máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni wọ́n máa wò. ẹ̀kọ́ kí ni wọ́n kọ́ yẹn ṣèwọ́ àwọn àgbákò ló ń wò. ẹ̀rí kókò sóòótọ́ òun wò àgbákò òun wò ìyálóde òun wò gbogbo àwọn ọ̀daràn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك